àkọlé àwọn nǹkan tó máa ń ba àlùwàlá jẹ́. àdéhìí ó wá látọ̀dọ̀ ìyá ńlá wa Ummu Abdillah Siddiqatu bintu Siddiq radiyallahu anha. wọ́n ní إن النبي صلى الله عليه وآله وسلم قبل bàbọ nísà ẹ bí anabi wa kí àti ọlọ́run bá kó máa bá wọn wọn fẹnu konu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó wọn. ثم خرج إلى الصلاة lẹ́yìn náà ànábì wa jáde lọ kírun wàlẹ́mìíyàtọ̀ wọ́n bọ̀ wọn ò tún àlùwàlá ṣe. أخرجه أحمد إمام أهل السنة أحمد بن حنبل أو نوقع بأور إيجاد وضعفه البخاري شما الإمام البخاري رحمه الله وأني حديث يباي قل له لنا تبوا قل له أقول ẹni tí ìgbàwọ̀rọ̀ yìí kó sínú nǹkan kan ni tó pé àti márù rẹ̀ kò lè ṣeé àfi gbọ́wọ́ ọrú ẹni nítorí pé wa sallallahu alaihi wa sallam àwọn ni wọn wa àwọn ni fi tọ́tọ́ hàn wá yàtọ̀ sí ti ọ̀tọ̀ ó jìnnà kíkà ànábì wa wọn ò sèǹtì ọ̀tọ̀ torí ẹ̀kọ́ anábì fẹnu kunu pẹ̀lú ìyàwó wọn níbi tí ará àta tí ó ti rí wọn ó jìnnà nítorí pé anábì sallallahu alaihi onítìjú ni wọn wọn kì í sáláì nítìjú eléyìí ló fà á ló fi jẹ́ pé ń bẹ nínú wa. ẹ̀kọ́ tí èèyàn máa lò láwùjọ. والمرأة وإن كانت زوجة لك إلا أنه من سوء الأدب أن تقبلها في مرأة من الناس obìnrin ọba àjẹyàwó rẹ̀ wọn bẹnu kó yàn lẹ́kọ̀ọ́ kọjá kó yàn fẹnu konu pẹ̀lú ìyàwó yẹn níbi táwọn èèyàn ti rí eléyìí takò ẹ̀kọ́ ètò ìsìlámù mu wa torí rẹ ẹ ní rí pẹlúmi lọgbà dídì wa ọfẹsẹ rin lẹ kọfẹsẹ rin lẹ ẹ ní rí pẹlúmi lọgbà wa àti ntọ́júbá tó bá jọ bẹ́ẹ̀ àyàfi kọjá pọ̀ kan nínú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ti jẹ́ pé ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn oṣù méjì mẹ́ta sẹ́yìn ní Dubai ní Imaratil Arabiyatil Muttahida wọ́n mú ọkùnrin kan obìnrin kan àwọn ọmọ Britain ọkọ àtìyàwó ni wọ́n pera wọn ṣùgbọ́n tí wọ́n mú wọn fún ni pé wọ́n ń kíìsì ara wọn lójú àwọn èèyàn. ibi tí wọ́n lọ láti lọ mu tíì láti lọ mu ṣáì so wọn ń kìsì ara wọn bẹ wọn ti dọdá ara nù ẹnìkan akékeré ní bẹ́ẹ̀ bí ìyàwó rẹ̀ ní kí ni òsín bẹ́ẹ̀ tó bá láì lójútì tẹ́lẹ̀ yà fi hàn wá wípé ń bẹ nínú al-adab al-ijtima'iyya kọ́mọ́ máa dì máyàwó rẹ̀ lójú àwọn èèyàn kọ́mọ́ máa fẹnu kó lẹ́nu lójú àwọn èèyàn tọba ṣe bẹ́ẹ̀ wọ́n túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ a sì mọ̀ yín pé torí ẹni tí ọba ní lẹ́kọ̀ọ́ náà wọ́n ti ṣe àwọn òfin ìbáwí. ìgbà nàbí sallallahu alaihi wa sallam qabbala ba'd nisa'ihi ó ń bẹnu ẹ̀kọ́ wípé ntí àìmọ̀ nípa ata ní pàtó rẹ̀ kò pé ká má mọ̀ ìdájọ́ pàtó tí ń bẹ nínú rẹ̀ tí máa ń bẹ kọ̀tọ́ ká dárúkọ ẹni pàtó tí nǹkan náà ṣẹlẹ̀ sí. àmọ́ talẹ́ni náà gangan tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí kò pé ká má mọ ìdájọ́ tọrọ mà torí rẹ á nídìí láti dárúkọ ẹni tó jẹ mọ́ eléyìí ń bẹ ẹnu ẹ̀kọ́ nísìkò sọ pé anabi sallallahu alaihi wasallam wọn fẹnu kunu pẹ̀lú Hafsa wọn fẹnu kunu pẹ̀lú ẹ wọn ti pè Zainab wọn fẹnu kunu kàlà wọn sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ tó ga ni bí anabi sallallahu alaihi wasallam wọn fẹnu kónú pẹ̀lú ọ̀kan nínú àwọn àyàwó wọn nítorí pé ìdájọ́ tó wà ń bẹ ọ̀rọ̀ mọ́ ẹ̀tọ́ àti fẹnukonu pẹ̀lú ìyàwó ẹni má tún àlọ aláṣẹ gbogbo ẹni tó bá ti fẹnukò nínú àwọn ìyàwó wọn obìnrin náà gbogbo wọn tẹ́lẹ̀ ìfihàn wa pé ntí àbá bùkátà ká mà nípa orúkọ ẹni tó ṣẹlẹ̀ sí nítorí pé kò ní í ṣe pẹ̀lú ìdájọ́ táwa fẹ́ mọ̀ a nídìí láti máa ṣèbéèrè kan tí ò nídìí ike ta ló wá ṣẹlẹ̀ sínú àwọn ìyàwó rẹ̀ náà rí bí àwọn ìbéèrè tí ò nídìí táwọn èèyàn máa béèrè ńgbà míyàn èèyàn kàn fi gbogbo ọ̀sẹ̀ láìgbọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ kan tó wá fún àdéhìí Aisha radiyallahu anha wọ́n sọ ìṣẹ̀lẹ̀ yìí fún Urwa ibn Zubair Urwa ibn Zubair ẹ̀yin sì máa bí Urwa ibn Zubair ti ṣe jẹ́ sí Aisha bóòlù ọjọ́ sí náà ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ Asma'u Asma'u òun ló bí ta ni Urwa ṣé Urwa. tó wọlé wá bá Aisha àbí ò lè wọlé wá bá Abdullahi bin Zubair sọ́nà lè wọlé wá bá àbí ò lè wọlé wá bá nítorí pé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ni àbúrò yẹni ìyẹni náà ni wọlọkàn mà tó ń pè láǹtì àmọ́gbà tó ti jẹ́ àbúrò yẹ̀yàn ìyẹ̀yàn náà ni torí pé àmú rọ́júlì sínú àbí ọ̀nkú èèyàn bíi bàbá èèyàn bẹ́ẹ̀ ló wà nù àbí ọ̀nkú èèyàn bíi bàbá èèyàn náà àbí òye wa tí bàbá bá kú ńkọ́ bàbá náà ni ó sùn tó Aisha ọlọ́bìnrin lọ́dọ̀ rẹ̀ torí pé bíi màmá rẹ̀ náà lọ jẹ́ eléyìí ọrùn àwọn akọ yìí pé yà á kọ́ ọ̀lẹ̀ sí àbúrò yá mi tálóbìnrin náà bá tálóbìnrin náà bá jẹ́ sí ìbá sẹ̀yìn lọ́rọ̀ kó yé sẹ́wọ̀n kó gbogbo ibi tọ́dọ̀ bá ti wà béèrè ọ̀run àrú oríṣi kan náà ni pé tani ọba jẹ́ sí ìbá sẹ̀yìn Aisha radiyallahu anha wọn sọ pé èmi náà ni ṣe yé wọn kàn rẹ̀ nìyí so ẹ̀rín tí wọ́n rí yẹn àwọn olùmọ̀ọ́ pé àmì nípa àwọn náà sẹ́túrí pé ẹ̀kọ́ yẹn ti ga jù kó lọ́jà àwọn obìnrin tiwa náà lẹ́kọ̀ọ́ kó lọ́mọ tí wọ́n lólódo kalẹ̀ so ẹ̀rí pé ó kọ́kọ́ sọ pé ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ fa ìgbà tí wọ́n tún wá béèrè ìpè ta ni ọba tó tẹ́tẹ̀ bá sẹ́yìn wọ́n kàn smile ni wọ́n rẹ́rìn músẹ́ tọ́ àwọn ìpè yá torí pé àwọn ni bóyá ó rò pé àwọn lànàbì fẹ́ràn jù táwa ni ò bá tún jẹ́ tí ò bá já wọn nígbà tó ti ti pé kìí sà wọn. ó rò pé ó yé ó sì lè jẹ́ pé wọ́n rẹ́rìn-ín mú sẹ́pẹ́ tán gbogbo nǹkan lẹ́yìn tá a máa fẹ́ mà àbí òye tó gbogbo ẹ ló lè possibility rẹ wà. sọ eléyìí ọjọ́ báyìí tẹ́ bá wọ àdìsí wọn ní ó fi ẹnu kónú pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó lédè lárúbáwá àwọn ẹni tó pé bá a bọ̀ ẹni sọ pápá kan nínú àwọn apá kan àwọn mélòó wa nù tó yé wa àbá àbúlédè lárúbáwá láti ẹyọ kan títí lọ síwájú ni so èyí tó wá mú bí ìníkà sọ pé kíni ó fẹnu konu pẹ̀lú ẹnìkan nínú àwọn ìyàwó rẹ̀ torí délé ìgbà tí àìsàn wa sọ pé tó ń mọ kárẹ̀jà ìlọsọ̀rà lẹ́yìn náà lọ́wọ́ á jáde lọ kírun ọfẹnukonu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ọ̀rọ̀ kan bẹ tán ti parẹ́ mẹ o àmọ́ ńgbà tó ti kó ti yé òní ìdìbò wọn sọ kí lọ́rọ̀ náà ahan ahan ó fẹnukonu pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tó jẹ́ni tó ti lálùwàlà tó eléyìí wọn nídìí kan nítorí pé kí ni al-ma'lumu kal-madhkur nígbà tí wọ́n jẹ́ni tó ti lálùwàlà lẹ́yìn náà ni wọ́n wá jáde wọ́n wá jáde láti lọ kírun walam yatawabba wọ́n tún àlọ́ àlá wọn sí. lẹ́yìn ìgbà tó ti lálù àlá tí wọ́n sọ tó ti yé yẹn ìní al-Hafiz ibn Hajar rahimahullah ìní wọ́n wò ń bẹ̀ yẹn tí wọ́n fi ń ṣe kí ni tàbí mẹ́gbàá wọ̀rọ̀ yìí wá lábẹ́ ntí máa bá lù jẹ́ kí ló dé eléyìí bàlù alájẹ báwo lẹ fi wá mú alábẹ́ntì máa bàlù alájẹ wọ́n fẹ́ fi hàn wá pé ó ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tí wọ́n ka ká fọwọ́ kan obìnrin fún kankan nínú tí máa bàlù alájẹ wọ́n á fẹ́ fi ẹ̀rí yìí fi ṣàlàyé pé fífọwọ́ kan obìnrin kìí ṣe kí ni kìí bàlù alájẹ ṣùgbọ́n àdìsí yìí báyìí alimami ahmed rahimahullah wọn náà ni wọ́n gbé jáde gbogbo ìgbà tó máa ti sọ fún wa pé ìmáàmù ahmed ló gbé jáde àwa ti mọnu tíra òní ọ̀jẹ̀ musnad al-imami ahmed so wọn á ní ìmáàmù bukhari rahimahullah àwọn sọ pé da'if àwọn sọ pé da'if nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mà ike al-imam bukhari rahimahullah wọ́n ní àwọn tíra rẹpẹtẹ wọ́n ní àwọn tíra rẹpẹtẹ nínú àwọn tíra wọn òun náà ní sahih bukhari nínú tírà wọn òun náà ní juz'u khalqu af'al al-ibad nínú tírà wọn òun náà ní juz'u raf'i al-yaday nínú tírà wọn òun náà ní at-tarikh al-kabir nínú tírà wọn náà tún ní at-tarikh as-saghir nínú at-tarikh al-kabir was yẹn al-imam al wọn mọ sọ fún wa nípa biography àwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ wá dórí ẹnìkan lápèjúwe wọ́n lè gbọ́ gba àdéhìí púpọ̀ wá gbogbo àdìsí rẹ̀ ló sì wà sọ́hì nínú àwọn àpèjú àwọn àdìsí rẹ̀ ni àbí òye wa sẹ̀ǹkítà àbá ti rí mbẹ́ àìpé ìmáàmù Bukhari ọ̀gbà àdìsí jáde ṣùgbọ́n wọ́n sọ pé hadithun sọ́hì tẹ́ bá fẹ́ mọ ibi ẹ lọ wo at-Tarikhul so ibòmí wọn sọ pé lágbájá o àdìsí mẹ́ta péré láàmú kó gbà wá rí gbogbo àdìsí mẹ́tẹ̀ẹ̀ta sì ni dọ̀ọ́ìf àwọn àdìsí yẹn ní bọ̀ yìí wọ́n sọ eléyìí àtẹlẹ́yìí àtẹlẹ́yìí tó ṣe ṣe kọjá pé nuru rẹ̀ ló ti wà. bákan náà alimami Tirmidhi rahimahullah ọmọ kí ó lọ jẹ́ sí imaamu Bukhari imaamu Tirmidhi wa ní tírà kan wọ́n pè ní kíni ilalu Tirmidhi ilal at-Tirmidhi nínú àwọn tírà yẹn wọ́n ti ṣe àlàyé àwọn àbùkù àtàlẹ́kù tó wara ọ̀nà táwọn àdìsí gbà wá láwọn àdìsí tí ó bá wà sahih so níbẹ̀ yẹn yọ́n mọ̀ sọ pé. أخبرني سمعت قال لي محمد بن إسماعيل البخاري lọ́pọ̀lọpọ̀ yóò ní Bukhari sọ fún mi nípa àdìsí báyìí Bukhari sọ fún mi nípa àdìsí báyìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ló tún ti wá. mo bí léèrè nípa àdìsí báyìí ó sì dáhùn ìpè dọ̀rí fún mo bí léèrè nípa àdìsí báyìí ó ní sọ̀hìn. ètò pé sọ̀hìn yẹn kì í ṣe dandan kó àánú sọ̀hìn rẹ o torí gẹ́gẹ́ bá ti ṣàlàyé ó tẹ̀sà sọ̀hìn rẹ nínú àwọn àìníyà àdìsí tó wà lọ́dọ̀ rẹ̀ alimami bukhari wọ́n sọ pé àdéhùn ilẹ̀ ẹ̀sìn ti mà pé sí imaamu bukhari rahimahullah tó bá ń sọ pé àdéhùn kan lẹ̀ ó tó àbí ó tó ó tó gẹ́gẹ́ bíi kí alimami ibn hazm rahimahullah kó sọ pé àdéhùn kan sahih ni ó tó àbí ó wàlá ó tó yé wa <laughs> yaani tí imaamu bukhari bá ní àdéhùn kan da'if ni ó tó àbí ó ó tó tó ń ti wí pé ó ṣeé ṣe kí Imam Bukhari ó pe àdìsí kan da'if káwọn kan pè ní hasan sẹ́mọ̀ yìí pé àwọn condition ti Bukhari ó le ju condition ti ẹlòmíì lọ ó ṣeé ṣe kó pe àdìsí kan ní sahih ó ṣeé ṣe kó pe àdìsí kan da'if kẹlòmíì ó pè ní hasan li ghairi ṣùgbọ́n bó ti jẹ́ pé Imam Ibn Hazm tó bá gbé àdìsí kan sahih ni eyín ti parí ẹ̀kẹ́ láfi mú pé yẹ sahih ni kí ló dé tó fi sahih Ibn tó yé wa nítorí pé Ibn Hazm rahimahullah à tí ọba gun bàbá ń gbà mí àdéhìí mi wà nù mùsùlùmí wọn ni dọ̀ọ́yì tó yé wa tó bá sọ pé àdéhìí kan fọ níbì kan ó sọ pé òun ti ẹ̀mọ́ta ní jẹ́nẹ̀ta ìgan wọn ọ̀mọ́ rí mẹ́tíhóòlù mẹ́tíhóòlù báwo ó ti di ìmáàmù tó ṣe síra tó náà sì gbà títí mi wá gbọ́nà ọ̀dọ́ rẹ̀ ó ní mẹ́tíhóòlù nítorí wọn sọ pé tá a bá rí Ibn Hazm tó bá tilẹ̀ kí àdìsí kan sọ yìí ẹ sáà ti fi yín páyé ẹ̀gẹ́ bíi dínú ẹni tí ó sọ pé bọ̀ ayé fò ní á yóò múra torí ẹ̀ alimami Bukhari wọn ní àdìsí yìí bọ̀ ayé fò ní o nínú fiqh tó wà nínú àdìsí yìí ó ní wípé ǹjẹ́ tí abájú sàlùwà látàwọn afọwọ́ sàlùwà láwọ́ sẹ́kù àbí ọbàjẹ́ ìyapọ̀ ẹnu láàrin àwọn olùkọ́ apá kan nínú wọn àwọn náà ni alimami shafi'i rahimahullah ta'ala nínú ọ̀kan nínú àwọn riwayat nínú ọ̀kan nínú àwọn àkọwálò imam shafi'i wọ́n ní tẹ́ bá fọwọ́ kan obìnrin tọ́tọ́ sí yín láti fẹ́ tẹ́ bá fọwọ́ kan obìnrin kan tọ́tọ́ sí yín láti fẹ́ àbí ìyàwó yín lẹ́yìn ìgbà tẹ́ ti sàlùwàlá gbogbo fọwọ́ kan pátá yẹn ni pé kò bá torí nǹkan kan kò àmọ́ ti jẹ́ torí nǹkan kan. àlùwàlá yín dàrú eléyẹn ọjọ́ kan nínú àwọn ọ̀rọ̀ imam Shafi'i gbogbo obìnrin tọ́tọ́ sí ọ láti fẹ́ ẹni kékeré ṣe màmí èèyàn kìí kìí sẹ̀gbọ́n èèyàn kìí kìí sẹ̀gbọ́n bàbá kìí sẹ̀gbọ́n ìyá tí wọ́n jọ rè wá tí wọ́n jọ fún kan náà sì yìí sì ṣe ọmọ ìyá ìyàwó wa tá a nílé bó tilẹ̀ jẹ́ pé ìdí ìwọ tiẹ̀ títí gbà kan yìí. so tí ọjọ́ kan nínú àwọn tó lọ ń ṣe lé ìwọ̀ fún wa láti fẹ́ wọ́n ní gbogbo ọwọ́ tó bá fi kàn bá àlọ́ aláàrẹ̀ dá o. ìtura ìlú ti jẹ́ pé kò sí àmọ́ bá a ti lè sàlùwàlá tá a lè ṣe tọ̀wáàfù tí tọ̀wáàfù yẹn tí ó lálàáfíà lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í. nítorí pé tó máa ń ṣe tọ̀wáàfù ọkùnrin wájú obìnrin lẹ́yìn rẹ̀ obìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin lọ́tún àtòsí rẹ̀ ṣòfò ló ti fẹ́ o bá kọlu obìnrin obìnrin ọkọlù ọ tó ti fọwọ́ kàn àlùhàlà rẹ̀ bàjẹ́ tọwọ́ àfòsí ní lálàáfíà láìsàlùhàlà kó láti wá fẹ́ ti ilé ọ̀rọ̀ ìmáàmù wọ́n tún ọ̀rọ̀ yẹn ni bí kò bá jẹ́ pé torí ìkẹ́ ọfọ kan torí àánú àlùwàlá rẹ̀ dàrú bí ìmọ̀ mẹ́yìn bí ọmọ èèyàn wọ́n ti lálùwàlá dàrú torí pé àyà sọ pé awolá mẹsùtùmù nìta awolá mẹsùtùmù nìta wọ́n ní awolá mẹsùtùmù yẹn táwọn afáàmì tí wọ́n fi ń tẹ̀lé pé ìtumọ̀ rẹ̀ ni pé abẹ́ bóbìnrin lò pọ̀ kí ti pé abẹ́ fọwọ́ kan obìnrin wọ́n ní pẹ̀rọ àmì tuntun wá tọ́jọ́ mùtàwá síra nípa àyà yìí ń ṣàlàyé àyà yẹn ìrọ àmì sọ yìí pé awùlà mẹsùnmù nìta awùlà mẹsùnmù nìta abẹ fọwọ́ kan obìnrin awùlà mẹsùnmù nìta abẹ́yìn àtòbìnrin fara kanra yín ìnìlá mẹsùn torí fàáhálà fàáhálà fi lókàtí làrọ̀bìyà tẹ̀kítọ́dí àlùmùsàràkà so ìpè láàmẹ́sùn ẹ fọwọ́ àwọn náà fọwọ́ kàn wípé èsì àwọn àpá kan tí wọ́n fi ń túmọ̀ rẹ̀ pé ìbálòpọ̀ ni wípé tẹ̀síìrì rẹ̀ wà nù kìrọ̀ àmì àsìmọ̀ pé nù àwọn àǹfààní àwọn kìrọ̀ àti mùtẹ̀wàtìrà tó bá wà lórí àyà kanu wípé máa ń ṣe tẹ̀síìrì nǹkan tá a gbọ́ yé nínú kìrọ̀ àkàn torí ẹ̀ náà sọ pé nígbà tó ti wá nù kìrọ̀ àmì pé àwọn làmásùmù nìta àti mọ̀ pé làmásùmù kò lè túmọ̀ sí nǹkan mí ju kíni lọ fífọwọ́ kàn lọ. wọ́n ní ẹ̀rí tàwọn nù pípé gbogbo ẹni tó bá ti fọwọ́ kan obìnrin kọ́ àlùwàlá rẹ̀ bàjẹ́. tọ́ ṣe bá wo àwọn fuqaha omi gẹ́gẹ́ bí àwọn hànàfíyà àwọn sọ pé àlùwàlá ò bàjẹ́ o nítorí pé ọ̀fọ́ kan obìnrin àlùwàlá ò bàjẹ́ nítorí awolá mẹ́tùmù nìsá tó lọ́n bá ń sọ ń bẹ̀ jù mẹ́rin ìbóbìnrin ló pọ̀ ni a ti rí nínú ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní ọlọ́run bá wa nínú al gbogbo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìbóbìnrin lò pọ̀ ẹ̀ ní ríbi kan tọ́nà ti lo wẹ́ẹ̀dì tó túmọ̀ sí directly gbogbo àwọn wẹ́ẹ̀dì tọ́nà wọn bá lò nípa rẹ̀ ó ń fi hàn pé kí ni àwọn wẹ́ẹ̀dì tó yẹ pé nígbà tí èèyàn ń lo wẹ́ẹ̀dì tó dìnnà ni nítorí pé ó yẹ kí èèyàn jẹ́ pé ọlọ́run kọ́ wa ká ní tìjú laqad afḍā baʿḍukum ilā baʿḍ nisā'ukum ḥarthun lakum fa'tū ḥarthakum أن شئتم هن لباس لكم وأنتم لباس لهن tọ gbogbo irú àwọn wẹ́ẹ̀dì yẹn ọlọ́run bá fi ń ṣe àpèjúwe fún wa pé ìbálòpọ̀ ṣùgbọ́n wọn sọ plainly torí ẹni mìíràn abẹ́ sọ pé abẹ́hìmú máa abẹ́hàmàlá abẹ́hìmú máa abẹ́hàmàlá gbogbo tọ́lọ̀ ń gbé pamọ́ yìí náà gbé pamọ́ torí àwọn ọlọ́run tún ní sá wọ́n tún máa rẹ̀ pé jùmọ̀ ẹ̀ láti yàmá níbẹ̀rẹ̀ àyà yẹn ọlọ́run ti sàlàyé tọ́jú má lò àlá wọ́n ti parí rẹ̀ ní tí wọ́n ń sọ̀rọ̀ ntí máa bí ìwẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ntí máa bí ìwẹ̀ ló bí ọ̀rọ̀ pé tẹ́ bá fọwọ́ tẹ́ bá fara kanra pẹ̀lú bẹ̀. ṣùgbọ́n kira àwòlà tún àwọn olùmọ̀mí ni fẹ̀yẹ́ mahmulatun ala làmẹ́tún làmẹ́tún tẹ̀yìn lóyún ìtumọ̀ rẹ̀ náà tún ní làmẹ́tún ìpè fífọwọ́ kàn sẹ́yìn ìwé ìtumọ̀ rẹ̀ ní bíbá rẹ̀ ní lòpọ̀ tó wà nù kíra mi tẹ̀wọ̀n káwọn náà gbé síra wọn ni tó gbígbé tiyín ọ̀tọ̀ ju gbígbé tiwa lọ. tọ́ tẹ̀bá wa wò wò bẹ́ẹ̀ náà ni mama ahmed òun náà sọ ìpè fífọwọ́ kan obìnrin kọ́ ọ̀bàlù alájẹ́. tó ṣùgbọ́n lọ́dọ̀ imam malik Allah, àwọn sọ pé fífọwọ́ kan obìnrin nígbà táwọn ẹ̀rí ẹ̀rí kan ní nìsín wọ́n sọ yìí pé ànábì kíìsì obìnrin kọ̀ lọ tún ó kíìsì ìyàwó rẹ̀ kò tún àlọ́ aláṣẹ. so àyà kúránì ó sì fi hàn wá sẹ́nu pé on the same line ìní àyà yẹn wà pẹ̀lú àdéhìí wípé ìjọ́nà wọn bá ń sọ ń bẹ̀ yẹn òní bí bóbìnrin lò pọ̀. ìmáàmù Ṣáfi'í òun lò ó fún ife fífọwọ́ kan obìnrin. àwọn màlìkí àwọn sọ pé tẹ bá wọ àyà yẹn ẹ̀rí kí wọ́n ṣe fanfa nípa àtúmọ̀ rẹ̀ àwọn àdìsí kan náà tó sọ pé fífọwọ́ kún obìnrin kò bá lọ aláṣẹ bó tilẹ̀ jẹ́ kí wọ́n sì ya pẹnu nípa tó fẹsẹ̀ rìn lẹ̀ àbí òfẹsẹ̀ rìn lẹ̀ táwọn nípa àlàyé wa ń bẹ kí ni àlàyé yẹn mú wa wọ́n ní tí èèyàn bá fọwọ́ kún obìnrin nítorí pé ẹ̀mí rẹ̀ ní kó ń fẹ́ jẹ gbádùn ọwọ́ á jẹ gbádùn àlọ́ alábàdì pẹ̀lú ẹ̀mí kó n fẹ́ jẹ gbádùn kò sì rí gbádùn náà àlùwàlá tún bàjẹ́ ọfọwọ́fún obìnrin kò sì dàníyàn kó n fẹ́ jẹ gbádùn ṣùgbọ́n rí gbádùn àlùwàlá bàjẹ́ ọfọwọ́fún obìnrin kò dàníyàn kó n fẹ́ jẹ gbádùn kò sì rí gbádùn àlùwàlá bàjẹ́ ọjọ́ orí ti mélòó tọ́ ayọ̀ apáyọ̀ ọlọ́mbi. ATM afẹ́ lọ gbowó sá tí wọ́n rọra tò sẹ́mi pé kò sí pé ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ sá wọ́n mọ̀ wá fún mọ́ra wọn gbà mí níbo làlọ́ aláwọ̀ àmọ́ tabasi wẹ́ pé màlìkíyà lẹ́yìn sá tòtò bá pé màlìkíyà bá ní ẹgbẹ́ sórí skéèlì báyìí so ẹ ó tó lẹ́yìn òbí ẹ wá fara kanra pẹ̀lú ẹni pé ọfẹ́ jẹ gbádùn orí gbádùn àlọ́ aládàrú àbí ọ̀dàrú ìyẹn sì tún jọ dàrú ẹ̀tọ́rí pé ọ̀tọ̀ ní ọkàn fọwọ́ kan báyìí ẹ̀yẹ wá tún dì mọ́ra àwọn olùdíje ọfẹ́ wọ mọ́ọ̀lù ẹ̀ sẹ́wọ̀n pé ẹlòmíì dé débi táwọn obìnrin náà ti àjàjà àti dúró látẹ̀ kan mọ́tò ọ̀wà fa tẹ̀wọ̀kẹ́ lomi déédéé bíi tí àwọn obìnrin péjọ sí ní àwọn alọ́wọ́ ọbẹ̀ pé ah, àti wọ́n mọ́tò lónìí má sọ̀rọ̀ kìnnìkì lórí rọ́. inna lillahi inna ilayhi raji'un ah, àwọn ọ̀daràn pọ̀ láyé. àbẹ́lòmíì tága bá ti pé àwọn èèyàn ti jókòó tán ìjọba sọ ayédèrò tán kówé kò ní tìyẹn pé àyè ti tán àwa fẹ́ dúró ni obìnrin dúró ọkùnrin dúró sá kálukú bá okùn wọn di okùn mú báyìí. dírẹ́bà rọ àtẹ bírèkì sọ́wọ́ àwọn olùdí olóbì sọ́ọ̀rì báwo ọ̀daràn yọ kọ́rọ̀pọ̀ yé gbogbo ilé ìfẹ́ ọ̀pá yọ lọ jẹ̀mọ́ ìyẹn ọ̀pá yọ lọ àbí bẹ́ẹ̀ lọ ìdòwú ti lọ ọkọ̀ tí wàá kún tọ́ra àwọn ọkọ̀ ọbẹ̀ ìjàkadì tún ni so àwọn yẹn ti wá jókòó ètò àjòkò kálukú ti jókòó àyè ti pé o obìnrin kan wá wà ńlẹ̀ kó wá rọ́ náà tó náà fi lọ pé wọ́n ah, ah, wá lápù rẹ̀ ah, inna lillahi wa inna ilayhi ọlọ́gbọ́n àwọn ọ̀daràn kiri dúró àwọn àbòrò obìn olóbìn ọwọ́ aláàbò yìí sọmọ wọ́n fa òun náà wàá jókòó bí òpònú nítorí tán thank you baba thank you sir thank you báwo ilé ìfihàn wa pé ẹja páyọ ọlọ́njẹ́ máa gbogbo ní ọ̀dà wọlá ìkọ̀dà sẹ́rí inú aburú kíyàn máa gbé ibi tí wọ́n máa ti ń dárú ẹ̀sẹ̀ yẹn ó ní pé ọkàn èèyàn á máa kọtọ lọ èèyàn oníyé máa rí ìrìkúri tó fi máa ń pè kí á ló lé ayé rọrùn gbogbo òfin tẹ́ ká yẹn lọ you see eh, last time tí a lọ sí ibi báyìí tí ẹ̀yìn tẹ̀ ti kún mọ́tò mo tẹ̀ fi ti obìnrin kan mo ní ojú kun lórí ẹsẹ̀ mi kí ló dẹ̀ burú bẹ́ẹ̀. àwọn obìnrin la àwọn obìnrin la wàláì tí ẹ bá ti ń rí ìrìkúrì pọ̀ òfin ọlọ́run ọbọ̀ mọ àrùn létí rẹ̀ ni. ìyẹn náà ní mẹ́gbà tí ó tọ̀ dára. àwọn obìnrin la tó ń torí de eléyìí báyìí ọlọ́run bá kó dàkún kó tún wa sí kó ṣàánú akọ́bá tún orílẹ̀-èdè wa sí. so nítorí pé àwọn kan ti ń ṣẹlẹ̀ wàláyé ó tó kíbi inú ọlọ́run ti sọ̀kalẹ̀ ńgbà mi àmọ́ àánú ọlọ́run àti ayé pé ọmọlẹ́yìn ànábì tá ń jẹ ìjà tí wọ́n rí sáàbù ya kálukú lẹ̀ fún kò ní wa náà tí bá ti fọwọ́ kun obìnrin ẹ̀rí wọn lẹ́rí yẹn wọn náà sọ pé kò ní bàjẹ́ ẹ̀rí tí wọn náà lẹ́rí yẹn àdìsí ọ̀fẹ́fẹ́ rìn lẹ̀ ṣùgbọ́n a ti mọ̀ yìí pé àdàmù dalilin mu'ayyanin la yastalzimu àdàmù madlulin mu'ayyanin fi sharia bí ẹ̀rí kan pàtó ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé òfin tó mú àwọn àlè rí ń bòmí náà lè inú àyà alukurani àyà alukurani yẹn ó gbè fún àwọn ẹni tó sọ pé kọ́ bàlù alájẹ ju àwọn ẹni tó sọ kọ́ bàlù alájẹ lọ torí di eléyìí fífọwọ́ kóbìnrin kò bàlùwàlá jẹ́ lẹ́yìn ìgbà tó ti sàlùwàlá pàápàá jùlọ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith Aisha radiyallahu anha wípé ó máa ń sùn níwájú bíi tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n ti ń kírun tánàbí sallallahu alayhi wa sallam bá bẹ̀rẹ̀ sí ní kírun tí wọ́n ń lọ sí forí kanlẹ̀ wọ́n yìn lè kanna pé kò gbé ẹsẹ̀ rẹ̀ kó tẹ̀lé pé yàrá ànábi sọlá àti náà ọ̀fẹ́ pọ̀ Allahu akbar ìyẹn wo àwọn ẹwà àwọn yàrá tiwa lónìí lẹ́yìn tí a bá gbé bẹ́ẹ̀dì tán a tún ra dressing mirror ààyè tẹlifíṣàn ààyè kìnnìkan gbogbo kátàkátà a tún tẹ yàrá yẹn fún mo fẹ́ pààrọ̀ lé fa ẹwà dúró ń tẹ́ ti gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n yàrá ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ wo bó ti fẹ̀ tó wọ́n fẹ̀ débi pé tẹ́lẹ̀bí bá ń kí wọn ò ní rí bí forí kalẹ̀ sí àbí kí wọ́n sọ fẹ́ni tó sùn pé kó gbẹ́sẹ̀ kú. àwọn olùmọ̀ràn sọ pé ẹsẹ̀ tí àìsà tó gbé síbi àlùkíbìlà tẹ́lẹ̀bí ń fọwọ́ kan gbogbo gbà pé gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ pé ọwọ́ kan obìnrin àbí ọ̀kan gbogbo yẹn sọ pé ẹgbàáwọ ọ̀rọ̀ eléyìí ń fẹsẹ̀ ẹni lẹ ṣé àásì máa kírun pẹ̀lú àlùwàlá ni àbí pẹ̀lú àìlálùwàlá tó bá ti pé fífọwọ́ kọ obìnrin bá máa bá àlùwàlá jẹ ni ọyẹ kánábì ò ti dárùn ojoojúmọ́ wọn sì máa ṣe bẹ́ẹ̀ torí yàrá ńgbà wọn bá ti wà ń yàrá àìsà bó ṣe fẹ́ náà nìkan dájú pé yàrá ẹlòmínà fẹ́ ju tiẹ̀ lọ. subhanallah sọ eléyìí fi hàn wá pé àwọn ẹni tó ń sọ pé fífọwọ́ kọ fi hàdè láti yìí ليس ناقضا من نواقض الوضوء ọ̀rọ̀ wọn arjah wa afah pé fífọwọ́ ara rẹ̀ ọwọ́ fífọwọ́ kan fífara ara rẹ̀ kìí sùn ló máa ń bàlù alájẹ ọ̀rọ̀ alaje ló àwọn tí wọ́n sọ pé fífi ara kan obìnrin gangan fúnra ara a máa wọn òun ló múni sọ́ra jù òun ló sì lè múni nífọ̀kànbalẹ̀ sẹ́sìn tá à ń ṣe nítorí pé ẹni tó sọ yìí pé tó o bá ti fi ọwọ́ kan obìnrin àlùwàlá rẹ bàjẹ́ wàá tún lọ tún àlùwàlá ṣe lọ́nà tó fi jẹ́ wípé àlùwàlá tó kàn rẹ balẹ̀ sí ló fi kírun nítorí pé tí ìyàpẹ́ ló bá ti ṣẹlẹ̀ ẹni pé ọmọ bíyè méjì pé àwọn kan mọ̀ sọ pé tí mo ṣe yìí máa bá àlùwàlá jẹ́ àwọn kan mọ̀ sọ pé kì í bá àlùwàlá jẹ́ àbí òye wa so àmọ́ gbà tó jẹ́ wípé o ti lọ tún àlọ́ aláàrẹ ti ọkàn rẹ jù so ṣùgbọ́n àwọn ètò sọ àlọ́ aláàrẹ ọ̀bàjẹ́ àwọn lọ́rọ́ wọn lágbára lọ́tẹ̀wọ̀n jù nípa àwọn ẹ̀rí torí ẹ̀ níta àtàlẹ́sà nípa àlọ́ aláàrẹ ọ̀fọwọ́ kan obìnrin àlọ́ aláàrẹ ọ̀bàjẹ́ ọ̀fọwọ́ ra lẹ́kẹ̀ àlọ́ aláàrẹ bá fẹnu kónú àlọ́ aláàrẹ pẹ̀lú mọ́jẹ̀mú kí nǹkan kan jáde tó bá fọwọ́ kàn án tí mm. màdí jáde àlùwàlá rẹ̀ bàjẹ́ kí ẹsẹ̀ nítorí pé ọ fọwọ́ kàn àmọ́ nítorí màdí. tó eléyìí ni ètò àfihàn lọ ìpè fífọwọ́ kan obìnrin fúnra ara rẹ̀ kọ́ ni máa ń bá àlùwàlá jẹ́ nítorí àwọn ẹ̀rí ìbáyìí torí kẹ́yìn ti mọ̀ fún ànàbì sọ̀rọ̀ àdìsílẹ̀ gẹ́gẹ́ bó ti wá nù hadith ummul mu'minin Aisha anha níbi àwẹ̀. ìgbà ànàbì sọ̀rọ̀ àdìsílẹ̀ máa ń fẹnu kónú pẹ̀lú àwọn ìyá pẹ̀lú ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tí ń gbààwẹ̀ tọ̀ ìgbàsẹ́ni kan ṣe pé àjẹpá ah, wọn náà gbà tálẹ́ ní tó lè sọ́ra rẹ̀ nípa àfẹ́ òbí nínú yín bí ànábì sallallahu alaihi wasallam kò sí. ṣèlú kan níbi sọ̀rọ̀ àti ìlànà fẹnu kunu pẹ̀lú òbí kò gbé kí màdé yọ̀ jáde. èyí sì máa ń gbé ọwọ́ fún ìyàwó rẹ̀ fún pákéèké ó fún àtíkè ó ti tù ara tọba afọ kankọ tẹ̀lé pé yàtọ̀ ń bẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó lè sọ́ra rẹ̀ ju bí ẹlòmíì ti ṣe lè sọ́ra rẹ̀ lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé bọ́ọ̀bìtù ó lè fọwọ́ kan obìnrin ó lè fọwọ́ kan obìnrin ẹ̀ rí i pé màtá nàbí sallallahu wa sallam fọ́ ìjà gbẹ́sẹ̀ kò mẹ́ gbẹ́sẹ̀ kò mẹ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ mo rò pé ó yé tí o bá fọwọ́ kan ìyàwó rẹ pé gbẹ́sẹ̀ kò mẹ́ so orí ẹsẹ̀ orí ẹsẹ̀ rẹ̀ tó ṣe tìmùtìmù bíi fùtùfùtù so lọ́mọ àwọn pẹ́sẹ̀ tiẹ̀ sì wá di pápá pé ẹsẹ̀ tiẹ̀ tó lè pọ̀ jọra wọn lọ́ba bẹ̀rẹ̀ sí ronú nǹkan mi lọ́ba ìpàlù wà lábẹ́rẹ̀ sí ní gbọ́dọ̀ àti já lórí irun so nítorí de eléyìí ló ti jẹ́ pé mọ́ọ́bìtù rẹ̀ ni pé kíyè sára tí nǹkan kámá ti lè jáde pín ní báyìí àlọ́ aláǹdé kí ni àlọ́ alábàá kì í ṣe nítorí pé ọ̀fọwọ́ kan bí ìbá ṣe torí o tó jáde sẹ́mọ̀ pé tó bá jẹ́ pé eléyìí ni wọ́n ń pè ní bọ́ọ̀bì tún ní àbọ̀bì òun là mí tó ti pé a lè rí sàmì sí gbogbo ibikíbi tá a bá ti rí àmọ́ tó bá kọ́kọ́ ní tí ọba jẹ́ torí ìgbádùn tó ọba rí ìgbádùn kí ni kí ni bọ́ọ̀bì tún gbádùn àjẹ́ pé tíyàn bá wo obìnrin náà yẹ ká àlọ́ bàjẹ́ mo rò pé yé yín ìgbà tí màmú Málíkì sọ pé tó ọba fọwọ́ kan obìnrin pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ jẹ́ gbádùn àlọ́ alábàjẹ́ tó bá rí gbádùn àbó rí gbádùn àmọ́ tó bá fọwọ́ kàn pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ jẹ gbádùn tí gbádùn wá àlùwàlá bàjẹ́ ó fọwọ́ kàn pẹ̀lú ẹ̀mí pọ̀ fẹ́ jẹ gbádùn ìgbádùn ọ̀wá àlùwàlá ó bàjẹ́ tó àwọn abìmọ̀ malik pé kí láàfin máa dá ìgbádùn yẹn mọ̀ pa ti ó ti wá àbí ó ti wà láyé ń bọ́bì kò sí dá lè fi mọ́ so a ti mọ̀ pé inú òfin ti wá al-ahkamu la tubna la tubna ala wọn kì í mọ òfin lórí nǹkan tí ò ṣe é dámà tó ṣùgbọ́n nǹkan jáde ó ṣe dámà àbí ó ṣe dámà ó ṣe dámà ó lè má mọ̀ at that very time tí nǹkan yẹn jáde but tọ́ba yá káyipọ̀ ọlọ́tọ̀ lẹ́yìn ìgbà tó kírun tán ọlọ́tọ̀ ó ti pẹ́ sígbà tó kírun ọba rí i pé ṣòkòtò ti dorí sí mi fa òkèlè yóò ṣe yọ fọ́ọ̀nù yọ sábà irun tó ti kí ń kọ́ yóò tún kí àánà ọ̀la tó eléyìí ni níta máa lò lágbọn bíbá ẹ̀ nípa pé fífọwọ́ kun obìnrin gangan fúnra ara rẹ̀ kìí sòun ló máa ń bá lò alájẹ ẹ̀rí tẹ́ bá wá lo òfin irú eléyìí báyìí á ìrọ̀rùn tún wà fún yàn nípa pé nìsín ọ́fẹ́ ṣe tọ́wà ó ti sàlù aláàrẹ̀ torí pé nínú ṣọ́ọ̀tù sàhátì tọ̀wá ọ̀pọ̀ hàn ọ̀lọ̀ sàlù alá kí tọ̀wá fòrò lè bàdà ó ti wá sàlù aláàrẹ̀ ọwọ́ àwọn ibi tó ti ṣe tọ̀wá ó obìnrin kọlu ẹ wọn náà kọlu obìnrin not deliberately o wọn ti ọ wọn náà o ti dà gẹ́gẹ́ bí ìyá adìẹ tó ti pátẹ́gùn gbé àbí òye kìí ṣe pé wọ́n lọ́wọ́ á máa tọ́bi torí àwọn ọ̀daràn kan wà olùfisà wàláhì sẹ́rí nǹkan kan nínú òfin nínú police islamic political science wọ́n ń pè ní wáàzì ọ̀hún tìní wáàzì gbogbo wa gbọ́dọ̀ máa wà o wọn ń pè ní wáṣíùn dì ní akánilọ́wọ́so akánilọ́wọ́so tí èmu ní sẹ́lọ̀n tí ń bẹ nù ọkàn nǹkan yẹn tí ó bá sí fún yàn wàláhì ọ̀daràn lásán lọ́pọ̀lọpọ̀ jẹ ẹ àbí tọ ti lọ sàlùwàlá kò àmọ́ àníyàn rẹ̀ ní kíkọ́ lọ fara nura pẹ̀lú àwọn obìnrin olóbi. so yàrá ṣe subhanallah alhamdulilah wa la ilaha illallah allahu akbar wa la hawla wa la quwwata illa billah subhanallah alhamdulilah yọ ma wá tó àwọn obìnrin lẹ́yìn àbí òye tó gbogbo táwọn òbí wa lọ wà wọ yọ tí ọmọ wọn fara nura pẹ̀lú àwọn obìnrin olóbi yọ wá kà sókè pé mo sọ̀rẹ́ndà wọ́n sì mí ni ó mo sọ̀rẹ́ndà àwọn obìnrin dáa. àwọn ọ̀daràn bẹ́ẹ̀ wà o ìyàwó rẹ ní dédédédé náà tó ń gbé ọ̀rọ̀ aṣọ lẹ́nu wọn náà bá gbé ọwọ́ adé ọwọ́ àrùn pé ṣé n ti kọ obìnrin yìí lẹ̀ àbí mo ti kọ́ ni ó jọ pé mo ti kọ́ o kò kọ́ torí pé àlèyàn pinnu láàyè lóru tó ní tó bá dájú iyèméjì ò lè ṣe kí ni dá lójú pé bàbá rẹ ni wọ́n á bẹ̀rẹ̀ ṣíṣe èméjì bàbá kan lọ dé òun náà pé òun mọ̀ ní bàbá rẹ̀ kì í má ti bàbá ẹ ẹ ń tara ẹ̀ jẹ torí pé àlìyẹ kínú láyé lò àbí màmá kan lọ́kàn lọ́ọ́ dìde from nowhere ọwọ́ afẹ́ hàn tó o ní màmá rẹ o tó o ń torí de olóyìnbó àìkó yọ o òun wa ìjọ táwọn ń bọ̀ wá mú ọ lọ kàkà ǹjẹ́ pọ̀ láò à ẹ dákun o àlìyẹ kínú láyé lò màmá tèmi ní ẹ̀yin ẹwọ́ ọmọ ẹ̀sìn lọ́bù ẹ wà lọ́síwájú. so gbogbo eléyà fi hàn pé máa tabata bí yaqinin la yazulu illa bí yaqinin mẹsìlẹ̀. síbẹ̀ wà ní lọ́dọ̀ gbogbo fuqaha èsì bẹ́ẹ̀ o. lọ́dọ̀ gbogbo fuqaha tó pọ̀ jù hanafiya shafi'iya hanabila wọn ní aliyaqinu la yazulu bí shak fi tahara níbi nǹkan míì màlìkíyà náà wà pẹ̀lú wọn àmọ́ nínú tahara wọn ni láà nínú àlùwàlá wọn ní là àlìyàkínú yazulu bi shak ìṣúrẹ́ ló ti jẹ́ pété máa ń ka fíkù màlìkíyà àwọn ò ní sọ píríncípù fún yín àwọn kan sọ fún yín pé wàṣẹkù fìlhàdẹtì nínú nawaqidul wudu àṣẹkù fìlhàdẹtì ẹ̀rí nu tíra màlìkíyà bẹ́ẹ̀ pinnu tí máa bá lù alájẹ kàtẹ́yẹ méjì nípa atọ́ àbáàtò kàtẹ́yẹ méjì nípa atọ̀ àbáàtọ̀ kàtẹ́yẹ méjì nípa yàgbẹ́ àbáyàgbẹ́ kásì méjì nípa màdí ìjáde àbí òjáde eléyìí ti tó báàlù alájẹ kí ló dé síbí ànábì sọlá àtúnlá ní sọ fún wa bíi pé tínú bá ń kùn kí ọmọ bá àrùn jẹ títí téèyàn gbóòórùn àbí kọ gbóòórùn so kí ló dé síbá tètè ń fi hàn àpè tí ọba dájú nítorí ọba dájú bíi rẹ náà ló tó ti dànù àwọn màlìkíyà ni bẹ́ẹ̀ ni bí gbogbo nǹkan àmọ́ yàtọ̀ sálùwàlà wọ́n ní torí pé kí ni tó bá ti ṣe iyèméjì níbi àlùwàlá ó dàbí ìgbà tó ṣe iyèméjì níbi ìrun ni. sọye kìí ṣe pé ń pa pé ó ṣe iyèméjì pé sóun sọ àbọ̀ òun sọ lórí ìrun o ìtumọ̀ rẹ̀ ni pé ní ìsinyìí ìgbà tó ṣe iyèméjì níbi àlùwàlá bí sàlùwàlá rẹ̀ ń bẹ àbí òsì ó dàbí kó ṣe iyèméjì pé ṣé mo ti kírun àbí ǹtí kírun tọ́ba ní ó dàbí ìgbà tí mo ti kí ìṣàrò kí láà sọ fún ọ òtí kì lọ́sàlọ́ alákọ̀wá kírun tẹ̀ tó yé wa nítorí pé ìtọ́ dájú ni kò tí kì àwọn aṣọ pé aṣẹ́kù fìṣọ́ kẹṣẹ́kì fílmù ṣòro pọ̀ píríncípù táwọn lò ní. wípé tí a bá ti lè ṣe iyèméjì nípa ń tá a conditionalize rẹ̀ fún nǹkan ó dàbí ìgbà tá a ṣe iyèméjì nípa ń tá a condition rẹ̀ fún un. aṣẹ́kù fìṣọ́ kẹṣẹ́kì. في المشروط أفاده الإمام القرافي رحمه الله تعالى في كتابه الفروق الإمام القرافي أمان يوصي على يوري في جيت مالكية في التقوى ما يوفو برنسيبوية أما هذا في برنسيبوية قلتو نسوريك برنسيبو تلي قاعدة الكلية يعني كل برنسيبو توقف توقف àmì ìtẹ́yìn mú ọ yẹn bọ́ọ̀bì tún fàrẹ̀ yìí bọ́ọ̀bì tún fàrẹ̀ yìí local kò lágbára láti fi general principle dànù torí ẹ̀ mú nǹkan mi wá torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́nìkan bá sọ fún wa ní ìsìnkú ní méjì nípa àlọ́ àlọ́ máa rẹ̀ tó àwa ni máa kírun rẹ̀ tó o ti wá látọ̀sán dájú pípọ̀ wọn tó kírun ń padà lọ yàgbẹ́ ẹsì ní kó wọn máa kírun sọ ah ẹbí wọn lọ sọ pé ọdájú pọ lálù aláǹgbà yẹn ó ṣeé ṣe méjì kan yàgbé ẹ̀fọ́ yàgbé àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á sálù aláǹgbò tó kí. mo rò pé ó yé àmọ́ ìgbà tó ní ọdá mi lójú fún mọ lálù àlà àmọ́ mò ń ṣe èméjì pé mo yàgbé àbí yàgbé kò gbọ́dọ̀ lọ tún àlù àlà sí tó yé wa kò lálù àlà títí tí ó fi dá lójú lẹ́yìn ìṣá yìí pé a ah, òun yàgbé o a sọ pé làbà àánà kan wà ní ìsìn wa lọ sàlùwàlà wàá ti kí ni wàá tún un yẹn kí sílé ìjẹ́bù ti jẹ́ mẹ́yẹn ó túmọ̀ sí pé píríncípù ńlá òtún náà àdéhìí jáde gẹ́gẹ́ báwọn píríncípù ńlá ńlá náà ti ti jáde nínú àwọn àdéhìí mi eléyìí fi hàn wá pé irú àwọn ẹni tí wàsíwàsí tí wọ́n á máa bájà ìròyìnròyìn ní máa bá àwọn míì jà tí wọ́n bá ti lè bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú yín báyìí ẹ̀yẹn sá ti sọ àyè tẹ̀ fi sígbà fi bẹ̀rẹ̀ ẹ̀rùn ìgbà bá ti sálámà ẹ̀rì kó ti jáde ẹni tí ẹjọ bẹ̀rẹ̀ ẹrun yọba tó máa san ọrùn á kí ló dé ike àlùwàlá yẹn já ni àlùwàlá ò lọ já torí àṣetáni ti rí mú ó ti wọnú sáfù sáfù àwọn ṣètáni ti ń ṣe síbàṣíbà so irú àwọn ọmọ yẹn ń jẹ́ sọ fún ni pé kí ni kọ̀mọ̀ báàrùn rẹ̀ sótó bá ti sàlùwàlá kò gbọ́dọ̀ tún yà sọ́tún yà sósì mà pàápàá jùlọ tó bá ti ṣẹlẹ̀ pé atẹ́gùn atẹ́gùn ti ń jáde ó ti dà rẹ̀ fún ó ti dà rùn aṣọ kíkọ́ máa bá àrùn rẹ̀ sùn torí gbogbo atẹ́gùn tó bá jáde lẹ́yìn tó ti sàlùwàlá ńṣe lọ́dà bí ìgbà tó gùn fẹ̀. ọlọ́run akó fún wa mọ̀nà kọ́ran wa lọ lórí àti ní ìmà ìmà tí ó sọ wá láǹfààní láyé àtàlùfẹ́yàmà ìmà tá a máa múlò tí ó sì sábàbí ká nífẹ̀ẹ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka

fi hàn fọkàn fún kíni pé kíni. Bí ẹ dákun ẹ̀pọ̀ yìí. Ah, ah, ah, nọ́mbà kan nọ́mbà kan ló mú. Náà ètò pàtàkì jù náà lọ́mọ bèrè. Àkókò tẹ́lá kọ̀ọ̀kọ́ tó ṣe àdìgbàgbé ẹ̀. Tẹ́lẹ̀ kejì ó ṣe yàn gbàgbé tẹ́lá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kẹ̀tẹ́ ní ọgbà ìfẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ òfin yorùbá ti kọ̀ ọ̀rọ̀ tó bá pọ̀ jù gbàgbé ló máa ń bí. náà kí ni sara àkọ́kọ́ gánà yìí oúnjẹ tí ó dàjẹ́ tí oúnjẹ tí máa kó bá nù ní àdúgbò pé kí ni náà mi ò gbọ́ bí ẹwà ẹ̀rí nǹkan mọ̀ kọ́ ló mú ọmọ tó bí ìbá ṣe pé ẹ̀wà ló mọ ọmọ sùn kúròpọ̀ yé ẹ̀wà digest kò digest àmì kọ́ ọmọ sùn ní kò jẹ̀wà àbí òye wa kẹ́ bó ti jẹ́ pé àmì kéèyàn máa mú mi téèyàn bá ti mú mi pọ̀ àmì kọ́ jẹ̀wà ni bẹ́ẹ̀ náà ni téèyàn bá ti ń sún pọ̀ àmì kó ti kí ni ọjọ́ ẹ̀wà ni ìyẹn náà ti mọ wọn ó ti mọ ara rẹ̀ yìí pé inú òun ọjọ́ tí àjọṣepọ̀ kan lọ títí tó máa ti pẹ́ wà ní ìṣúlẹ̀ rẹ̀ torí àpọ̀lọ̀ ọ̀ràn lọ kó gba tó bá tó àtúwàlù àlá rẹ̀. tó nọ́mbà tù ẹni tó ṣe é pé kọ̀tọ́ sí yàn láti fẹ́ bí màmí èèyàn bí ọmọ èèyàn bí ẹ̀gbọ́n àbábúrò èèyàn bìnrin ṣé a lè fọwọ́ kàn wọ́n pé ẹ dákun ẹ má bínú kò sí tó burú mẹ́ àmọ́ bó lọ fọwọ́ kàn rò pé yé wa òfin ọlọ́run yẹn wà very very strict níbo lọ fọwọ́ kàn. ṣé ọfọwọ́ kàn wọ́n létí ká ní àbọ̀ ọfọwọ́ lù wọ́n lọ́wọ́ pé ẹ wa àtúrò kò fi ọlọ́run tẹ yẹn kú gbà pé bá kọ́ mọ́wọ́ lọ ní máa bí gbọ́ pé ẹ̀gbọ́n lóyún ọmọ báyà rẹ̀ sùn gbogbo ẹ̀ ló ní sáǹpù láyé yìí wàláhì ó ẹ̀gbọ́n tó fábùrò rẹ̀ lóyún àbúrò tó fẹ́gbọ́n rẹ̀ lóyún gbogbo ẹ̀ ní sáǹpù rẹ̀ wà lákọọ́lẹ̀ torí de eléyìí ká sọ̀rọ̀ àgbọ̀lọ̀ fọwọ́ kàn sọ̀rọ̀ rẹ̀. nàmbà tù bí ẹ bá ti mọ pé èyí tó máa ń ba àlùbàlà jẹ tó bá jáde ọ̀tá ìpín ìyàwó lọ́tẹ̀ẹ́ pé kò jáde rárá kò sí ìjáde àtọ̀ kò ní pé sẹ́yìn ẹ fẹ́ wá jáde rárá tí kò jáde. kò jáde. ẹ kò jáde yẹn. èèyàn fún mẹ́tì. lọ́dọ̀ ẹ ajá ọ̀dà. ìdẹ́sẹ̀ ni àṣọ. nítorí pé kò jáde kò jáde lẹ́rọ̀ ọ̀dọ̀. mo fún lọ́rùn má jáde ọ̀dọ̀. ẹ tó bá fún iṣu lọ́rùn má jáde ó tó di pé ọ̀bẹ̀rẹ̀ sí kírun ọ̀bàlúwa láàrẹ̀ jẹ. àmọ́ tó o bá fún lọ́rùn má jáde. lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí ní kírun ò nírun ti tẹ̀lé o àti bẹ̀rẹ̀ sí kírun iṣó ń bọ̀ ẹ̀sán jáde wà ìgbà o bá ti jẹ́ kórì irun ló ti sẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bá kírun ọ̀wá ń tì wá ti só ẹ̀ ń kó jàkadì wá tọ̀ a náà. Nàbà bá ọ àwọn kéèsì ẹ̀ wọ́n fẹnu kó lẹ́nu àhán dé àhán nígbà tí náà ó tó máa sọ pé wọ́n fọwọ́ kàn mí torí pé àwọn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ àwọn gbédè ìyẹn ni pé ọwọ́ kan awọ ní tí wọ́n sọ̀rọ̀ kì í ṣe pé tó bá kọ́ wọ́n fọwọ́ kàn mí lásọ yọ sọ bọ́lá náà àdéhùn kan pé ń yín mi lè kan sọ àmọ́ pé àtọ rẹ̀ lọ́ fọwọ́ kàn tàwé ló ń bàyì náà torí tó bá pé aṣọ rẹ̀ lọ́fọ̀ọ́ kankan asla àìṣe òní sọ torí kò mófin kankan wá mo rò pé yé wa gbogbo tí bá ti mófin wá nínú nínú òfin a kì í sọ nítorí pé wọ́n pè ní wasfun tort yẹn ni pé ìròyìn tó yẹ pé sísọ àtàìsọ rẹ̀ kò nítumọ̀ bí wọ́n ti sọ pé lábàá aróko kan wá ọwọ́ àtúndà ní bisimilá àṣìlá irun orí rẹ̀ rí sakasaka gbogbo ara rẹ̀ dọ̀tí ẹ lọ́sàn-án àwẹ̀ ẹ wọ́n á kígbe pé mo ti mo ti mo ti pàdánù mo tún kó àdánù bá yan o mo báyàwó mi sùn lọ́sàn-án mo báyàwó mi sùn lọ́sàn-án àwẹ̀ lẹ́fàgì lẹ́ndì ńlá nílò gbogbo yòókù pọ̀ wá irun sakasaka kìíní kọ̀ bá àmọ́ kọ̀ wa kọ̀rọ̀pọ̀ yé ìtawà nílò nù torí ẹ̀ ló ti jẹ́ pé ntí ọba ti ní tàṣírí nínú ìdájọ́ tí wọ́n bá wí àìsí ètò ní ni wọ́n ẹ̀yìn tó o bá só lásò ó nú eléyìí ẹsẹ̀ so àbí òye ẹ̀yìn iṣó mi yọ lọ sínú yóò sì dàbí ìgbà tó pláàtì nínú rẹ̀ tó gbọ́ gbòm tó eléyìí kì í ṣe so ó dìgbà tó bá jáde tó bá jáde oorun kò rìn ó ní wọn ń pè ní kíni èso kébù ti dẹ́kun àkàràmọ̀kùnrin wà àwọn olùmọ̀ sọ yìí kí èyí tí máa jáde gbẹnu gan náà ó ń gan tó nì àmọ́ wọn èpè ní so nínú òfin gígùnfẹ̀ nítorí pé tó bí ètò jáde gbàdí iná ló bí ètò jáde gbẹnu oúnjẹ tá a jẹ náà wà á káràmọkùmọ lọ ìgbà míwà tó gùnfẹ̀ tó ẹ pé gbẹntọ à ń bẹ otu lẹ níbi ó ti rùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó so ń gbà mí ẹnìkan kan ò ní dìde torí wọ́gàn ọmọ kó so àbí bẹ́ẹ̀ tí ò ní rùn náà. Àkàwé nàmbà fọ. Nínú bóyá ìmọ̀mù kan sọ àwọn ọ̀rọ̀ tó wà ní Kẹ́lifà. Ṣùgbọ́n ó bèrè pé àwọn ọ̀rọ̀ yẹn ìgbà tó pọ̀ jọra wọn lórí ìdájọ́. Kó láti ṣe tó ti pé àwọn ọ̀rọ̀ yẹn takora wọn ti mú láti mú. Ṣé ìmáàmù ẹ̀yọ̀ kan? Lọ sọ̀rọ̀ oríṣi méjì mẹ́ta. Á padà sínú àwọn tíra mọ́láàbù. Bàtà bá padà sínú tíra mọ́láàbù, á nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn tó sọyún èwo ni wọ́n ti ń ṣe fatiwa lórí madhabu yẹn torí ẹ̀ tó bá yẹ pé ìmáàmù Shafi'i ni á wò wò ọ̀rọ̀ rẹ̀ oríṣi méjì ni máa sábà jẹ ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ àtọ̀rọ̀ tuntun torí ẹ̀ sọ pé ash-Shafi'iyyu fil-jadi àbí ash-Shafi'iyyu fil-qadim tó bá sọ ọ̀rọ̀ oríṣi méjì èyí tó jẹ́ tuntun yìí láàmà pè ní madhabu shafi'i wọ́n fi ṣe fatawa àyàfi nínú àwọn masáìlì kan tí ìmáàmù Nawawi yọ sọ́tọ̀ tó ní alqawlu qadim ní fatawa wà lórí ẹ̀ ó sàlàyé lẹ́yìn fún wa ní ìbẹ̀rẹ̀ síra rẹ̀ al-majmu' àmì sọ́tọ̀ àwọn màlìkíyà yìí ni àwọn ilé yẹn ẹ máa wá èwo ni wọ́n fi ṣe fatawa torí pé gbogbo mẹ́tàbí lọ́rọ̀ ti pọ̀ nù wọn lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan so ẹ máa wá èwo ni wọ́n fi ń ṣe fàtáwá torí pé àwọn màlìkíyà tán pé àwọn tí wọ́n dé nígbẹ̀yìn ìgbà àwọn ọ̀kan táwọn àfa àkọ́kọ́ màlìkíyà pè ní mọ̀ṣúhù èyí tí wọ́n pè ní ọ̀rọ̀ tí wọ́n máa fi ṣe fàtáwá àwọn tó dé nígbẹ̀yìn ọ̀ka fún pàápàá lẹ́yìn ìgbà tí Khalil ibn Ishaq tó ti yọjú tọkọ Mukhtasar gbogbo àwọn tó dé lẹ́yìn àwọn ògbìyànjú fún wọn máa lu ọ̀rọ̀ àwọn tó síwájú bíi ibn abdulbar gẹ́gẹ́ bíi albaji gẹ́gẹ́ bíi baji gẹ́gẹ́ bíi fandalawi gẹ́gẹ́ bíi àwọn afáńláńlá yẹn wọn ò lu ọ̀rọ̀ tiwọn mọ́ ọ̀rọ̀ ibn ibn ishaq ni wọ́n ń lò ibn ishaq yẹn mukhtasaru rẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ni madhabul maliki ní tó bá sọ nù mukhtasaru ní madhabul maliki àyàfi bí tó bá ti sọ yìí pé yajuzu la yajuzu nínú mọ́sálà kan lè sọ pé wọ́n sọ pọ́tọ́ wọ́n tún sọ pé kọ̀tọ́ ọ̀rọ̀ wọn takora wọn kò ń bẹ̀ yẹn á lọ wo ọ̀rọ̀ àwọn ẹni tó tún ṣe ṣẹ́rùhù rẹ̀ àwọn tó ń ṣe ṣẹ́rù rẹ̀ àwọn wàá sọ al-Muftabi pàápàá jùlọ al-Hattabi nínú tírà rẹ̀ Mawahibul Jalil yọ sàlàyé fún ni wọ́n máa fi ṣe fatawa mẹ́. tó bá jẹ́ kí mazhabu hanabila á lọ wo tírà tó ń pè ní al-Insaf fi Ma'rifati ar fi madhhabi imami Ahmad sẹ́nu tíra yẹn láti mọ kí ni mazhabu tí wọn. tó bá jẹ́ pé àwọn hànàfíyà ni a padà sínú tíra tó ń pè ní alfadawa alhindiya alfadawa alhindiya tíra yẹn wọ́n bèzì ẹ̀ lórí kí ni fatawa lọ́dọ̀ àwọn hànàfíyà. náà máa rí kẹsàn. a kọlọ so ń tà ah, kó sùọ̀ báwo. ẹsẹ̀ ọ̀kẹ́ tó bá ń bọ̀ aslan yóò jáde náà ni kíkọ́ aṣọ ọ̀nà ń so náà wọ ọpẹ́ ìjọ ń di irun rẹ ti bàjẹ́ náà. mọ̀ ń bọ̀ kí na tẹ̀sí àmọ́ nǹkan tó sọ pé tó. ìgbà tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ láti sọ pé kàá bá wò mo rò pé yé tọ́ba sọ pé káàbà wò kí ló já mà áhà gba náà lèèyàn dọ̀daràn àmọ́ bí jókòó rẹ̀ kàn ṣe gba ni báwọn mi ṣe jókòó ní sanna tẹ̀síwájú kí ló burú ń bẹ̀ àmọ́ so lópin ìgbà tó o bá ṣe bẹ́ẹ̀ láti fi tẹ́ḿbẹ́lú káàbà náà. tọ́ba ti pín in tó ló bá já àlùwàlà séèyàn lè gbé àlùwà. séèyàn lè. séèyàn lè gbé àlùwà. lọ́nà tó bá pé iṣu ló bá já àlùwàlà séèyàn lè gbé àlùwà ni kọ́tọ́ o gẹ́gẹ́ bó ti jẹ́ pé tó bá jẹ́ pé ìgbẹ́ náà lọ já èèyàn gbọ́dọ̀ gbé alukurani tí èèyàn bá ti lálù alákò gbọ́dọ̀ gbé alukurani. àmọ́ tó bá wà nù ansẹ̀tì rẹ ìwọ lánìyàn pa ansẹ̀tì ló gbé ló gbé lọ́wọ́ nínú kọ̀mpútà rẹ ó lánìyàn pé láptọ̀pù ló ń gbé ká. ẹni tó lè pè é ṣé àwọn orúkọ náà bá tí wọ́n ti ń sọ sí obìnrin lórí àdúrà àti àtibẹ̀rẹ̀ kó jẹ́ ó tọ́ kí èèyàn sọ. a ti sọ a ti sọ àti sọ́dọ̀ ibi pọ́pọ̀ débi pé àfẹ́ tún sọmọ. Nàá sẹ́yìn sẹ́yìn ti bí obìnrin ni sọ ń jẹ́fẹ́ bá bì. Ó ti parí ọlọ́ọ̀kùnrin. Sẹ́rí sẹ́rí béèrè mi ẹ kàn fi fa wàhálà fúnra yín. Ọlọ́run sọ pé ẹ̀ ń tó wọ́n béèrè nípa nǹkan tó ṣe bá fi hàn yín yọ́gbà yín kó ti kọjá ìwọ ara rẹ ló ti tètè conclude ní ìsìn pé ọlọ́run kò forí ètò ti síwájú jì mí àbí òye wa èmi ṣe irú ní ìsìn tí á sọ pé ó tún kí pé ọmọ ó ti dín wọn fẹ́ fẹ́ ìdíjà kóbìnrin ló fọwọ́ fún. níbo ló ti wá nù àdéhùn. ànínú ọ̀rọ̀ ìtìjú náà ẹlẹ́yìn mẹ́tàlá kan pé tó bá kọ́ pin lọ́kọ̀ ọkùnrin kọ́ ẹ bá pé obìnrin lọ́kọ̀ ọkọ̀ ọkùnrin kọ́ ilé yẹn ní béèrè tó ní ìtumọ̀ jù lónìí nínú gbogbo béèrè tẹ̀sí. so èsì Habibullah ọmọ nìyí ṣe ìdáhùn rẹ̀ ní pé kí ló fà á tó fi jẹ́ pé ntí wọ́n fókọ̀sì lé lórí ẹ̀rí inú àyà Kùránì náà ọ̀wùlẹ̀ mẹ́tòmù nìta àbẹ́yìn àti obìnrin jọ fọwọ́ kara yín àbí kìrọ́ à ọ̀wùlẹ̀ mẹ́tòmù nìta àbẹ́yìn fọwọ́ kan obìnrin. àti àdìsí Àìṣà sọlá nàbìsọlá àti sọlá máa ń fọwọ́ gùn tó máa fẹ́ forí kalẹ̀ kì í ti kó ń fọwọ́ gùn anabi sọlá àdìsẹlẹ kí ló fà á tó fi jẹ pọkùnrin náà làkọ́kọ́ obìnrin ni fáàrì ọkùnrin ni fáàrì obìnrin ni mọ̀fúró ló ń bì á kí ló fà á nítorí fà wallahu a'lam ó ní wípé bọ́lá ti ṣe dọ́kùnrin àti obìnrin first attempt ọmọ ń wá látọ̀dọ̀ ọkùnrin ọkùnrin lọ́lẹ́mìí àti súnmọ́bìn ju níbẹ̀rẹ̀ ju bóbìnrin ṣe lẹ́mí àti súnmọ́ ọkùnrin lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé tí àwọn ọkùnrin tí wọn bá bìlà fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin kù lé bàbá rẹ̀ láì lọ́kọ. ìyẹn ni pé àlùmọ̀bàdáràtù ó máa ń wá látọ̀dọ̀ àwọn ọkùnrin náà jẹ́nẹ́rálì. torí ẹ̀ ló ti jẹ́ pé obìnrin míì àkàràwọ̀ fún mi wá bí èrè bí òkú ìní ọkàn wà bọ́rọ̀ gidi tí ò ní fílẹ̀ tí ìbá ti kọkùnrin tọ̀ ẹni kó súnmọ́ pé ọkùnrin ní máa kọ́kọ́ tọ́bìnrin obìnrin lọ ọkùnrin lọ́wọ́ rẹ̀ máa yá sí ọkọ̀ ọkùnrin ọkùnrin sì lẹ́ni tó ṣe pé tó bá fọwọ́ kan obìnrin yóò ní fílìn ní kíákíá ju bóbìnrin ti jẹ́ pé tó bá fọwọ́ kan ọkùnrin yóò ní fílìn lọ iná lọ́fà ẹ̀ dín mú lọ́fà ló fi jẹ́ pé nísìnyí ibi tí wọ́n ti kíù ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ìbátan àtọ́ lẹ́sìn ẹni tó lẹ́sìn gan torí ẹ̀sìn tó ní inú òfin máa gbé ah ẹ̀sùn mọ́ ọ̀mánà kí ló dé mo rò pé yé so àmọ́ ẹni tó lẹ́sìn ń wò kó kó ọmọ pé bí bí igi ọmọ pé kankan mo rò pé yé yóò tún máa fọwọ́ ti ọ̀pọ̀ ọmọ pé nkankan àmọ́ pin ní ọ̀pọ̀ ọkàn ní ọmọ kankan tó yé so ìdí inú tó fi jẹ́ pé وبيني والله أعلم سبحانك اللهم وبحمدك